about a great king in the eastern part of the world searching for, for death. death. He has tried taking his own life a couple of times, but it's just not working. And history has it that he has lived for so many years that he can't even remember them. Ah! I thought he died already. Ẹ̀dàkùn kí ni ń bẹ nígbó tí wọ́n ń dún mọ̀ òun mọ̀ òun. Bí ò bá pani kó pani bí But I just found out he is still alive. Somewhere in Africa, Nigeria to be precise, in a small village called Ajero. jẹ́ ràn. kí ló dé tẹ parọ́ títí tẹ yó láì bìkítà pé mi lè bí ẹ máa padà pa. bàbá rí tágìrì àwọ owó rò. nígbà tí à ń gbàdúrà lọ mo dẹ̀ rí agbára kan tó mú rìmọ́ọ̀tì dání pra a dẹ̀ pé ayé fún mi mo ní kó fún mi ní six sixty four. ẹ ẹ ẹ mọ̀ láàánú lójú o ẹ rí pọ̀ omi tí mo wà báyìí ẹ ní fún ẹ̀yìn ní ọmọ kẹ́ ẹ mú un lọ ẹ dákun tẹ́ ní ọmọ ọrùn èmi lọ́wọ́ nulẹ̀. bóyá mi bóyá mi ní kí n mọ bá roka. I see things. Believe me. Maybe you're seeing something else. Ah, wo méjì méjì lọ́lọ́run dáyàn. This is not a méjì méjì thing. She looks like me.